هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ jẹ́ kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumallahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kálọ. alhamdulillahi rabbil alamin. ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه واهتدى بهديه إلى يوم الجزاء أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة فقف ولنوبة الحمد لله أبتي أدوبة فون ọ̀nà ni ọba tí ó tún mú wa tí a tún ti wà nínú ìfojúlánà لا تتنبر آه، وشو رمضان لك الحمد حمدان طيبا أنت أهلا له Sílé yìí dúpẹ́ fún Ọlọ́run ọba. لك الحمد حمدا طيبا أنت أهلا له. Ọlọ́run ìrẹ́ lọba tí ọpẹ́ tọ́ sí o. Ìwọ náà ló tó pé kí a máa dúpẹ́ fún. على كل حال يشمل السر والجهر. Sẹ́nì kan tó tó ọpẹ́ wá gbàdé kì í ṣe wọ Ọlọ́run. لك الحمد موصولا بغير نهاية. Afọ́pẹ́ fọ́lọ́wọ́n ọba lórí gbogbo oríṣiríṣi àwọn orí àwọn ìkẹ́ àwọn àǹfààní ńláńlá ilé ìṣẹ́ fún wa. Àlá kúlù àlíyá ṣí máa ló ṣe rà lè jáhárọ̀ ọ̀. Ilé tó hàn àti tó pamọ́ nínú àwọn orí tọ́lọ́wọ́n bá ṣe fún wa. Àlá kúlù àlíyá ṣí máa ló ṣe rà wá lè jáhárọ̀. Ìmàbẹ̀láyé lásìkò tá a wà lọ́dún eléyìí kì í ṣe mímọ̀ ṣe wa. Ìjẹ́lẹ̀ Hàmúdù máa ó sùn láhùn bẹ̀rọ ìrìn ní àtẹ́yìn a ń dúpẹ́ fọ́lọ́wọ́n bá lórí àwọn oríṣiríṣi àwọn táwàgùn ti ẹ̀rántí láwọn ọ̀tẹ́ tó ti ṣe fún wa. Ìdí ìrìn ní àyàdín. Àfi fún stọ̀pù sọ́pẹ̀ yà ń da lọ. Wà á ń ta ìláhì máa àhàkò wà máa àhàrọ̀. A dúpẹ́ fọ́lọ́wọ́n bá tí ò jẹ́ Nàìjíríà dàrú kó tó tè ní kò dàrú lé ní ó wa kò dọ́dún tẹ́lẹ̀ yìí. Ìlàjẹ́lẹ̀ Adípèlé lọ́pẹ́ wa kò ṣe dá tán. Bọ́dọ̀ àfàtà ní ọ̀la. Kí là ń dúpẹ́ lé lórí kan? Ìyàpọ̀ ìfàmà àhàlà aládé iná wà máa máa rọ̀. À ń dúpẹ́ lórí ètò ṣe fẹ́ mi, à ń dúpẹ́ lórí ètò ṣe fẹ́yìn, à ń dúpẹ́ lórí ètò ṣe fún gbogbo wa lápapọ̀. Wàkàlẹ̀ Hamudu máa àwòlá tàbí Hamudu wà sànà. على نعم أتبعتها نعما كثيرا àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá a lè má máa lo èyí tó wá wúlò dáadáa nínú àwọn ọ̀rọ̀ wọn wọ́n ní bẹ́ẹ̀dá bá mọnú àmọ́pẹ́ dá ọlọ́run à ń dúpẹ́ lórí àwọn orí tó tẹ̀lé ra wọn. làjẹ́lẹ̀ máa àwòlá kàdé wà sànà. tó tún fi ṣọ́ wa táwa náà tún fi wà ní 19 retí pé a máa bẹ̀rẹ̀ àwẹ̀. Àlàáfíà àmì ní àtúbáwátà ní ọ̀nà tàti rọ. Sọ́pẹ́ pé àti ẹ̀ṣìṣẹ́ kò sínú ìsìláàmù láfẹ́ ronú ni kí ò tó dá, ó tó dá. Akírun léṣì, àwọn náà tún ṣe ń kiri ọlọ́wọ́lọ́dún yìí. Agbẹ̀gbọ́ kan lọ́lọ́run ọba léṣì, àtúgbà bẹ́ẹ̀ náà ní ìsìn. Làkẹ́lẹ́ Hámúdò rẹ̀ kò ní bẹ́ẹ̀ máa lọ́dẹ lòmí. àwọn látàbí àmúdí wà fànà. àlàáfíà ta lò lè ṣe ọdún yìí tún ti lékún sí. làkàlẹ̀ àmúdò yá balẹ̀ kíndìrí àyíwá máa ń yẹkùn. ẹ̀yin náà ronú tẹ fi lékún lọ́dọ̀ tí ẹ dúpẹ́ fọ́lọ̀ lórí rẹ̀. làkàlẹ̀ àmúdò yá balẹ̀ kíndìrí àyíwá máa ń yẹkùn. a ń dúpẹ́ fọ́lọ̀ àwọn bá tó ló ní mọ́tò tó bá ṣe àbáyé nìkan tó lè sọ pé bí mo ṣe fẹ́ ṣe èrè kò sí tó fẹ́ ṣe. lágbàlẹ̀ hamdulilá àgbàlẹ̀ kékeré ya ìwà máa ń yẹ kún. ọba sẹ́rù kì í bá ọba táyà rẹ̀ kì í já. ìhàmúdú kábà ṣòkèrè ń fàkọ́dé àhàrọ̀zà ṣòkèrò. ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́lá àwọn onípò ẹ̀rù Allahu akbar. Làkẹ́lẹ̀ Hámúdù Makaru náà bí ṣúkìrí kàdá ìmáwọn. Ẹ̀rú tẹ́lò mí padà já sọ́pẹ́. Allah ẹ̀rú tẹlòmíì padà já sí bànújẹ́. Làtẹ́lẹ̀ Hamudu ooo. Bọ́lọ̀hún ṣe ń ṣètò ayé nìyẹn. Làtẹ́lẹ̀ Hamudu makaru náà bè ṣòkìlì kájà ìmọ̀ ooo. Ọba tó wá ń ṣe gbogbo ń tà ń rí òun wá ń dábẹ́ nínú ọlá rẹ̀. Làtẹ́lẹ̀ Hamudu makaru náà bè ṣòkìlì kájà ìmọ̀ ooo. Ṣé ipa dúpẹ́ fún ọlọ́run báyìí? Làtẹ́lẹ̀ Hamudu fílẹ̀ ooo. الحمد في الأولى لك الحمد في الأخرى a ń bẹ ọlọ́wọ́n ọba kó bá ṣàlékún ọlá rẹ̀ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam kánà ń tọrọ àlékún yọ́nà rẹ̀ fún àfàhàbà a ń bẹ ọlọ́wọ́n kó jọ kó fẹsẹ̀ tiwa náà nílẹ̀ dáadáa lójú ìtí ó tún ti ń bá wa ń bá wa báyìí látara pé tèmi àfẹ́ fi ṣe mọ̀kọ́dímọ̀ ni káfíń ní ṣe palẹ̀mọ́ káfíń rán wa létí tó yẹ ká mà kó tó di pé rọ̀mọ̀dọ́nù dé torí pé ń táwa náà mọ̀ pé nínú nǹka èyí tó wà nílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìtì olórí wa ti ń ṣe tòlítọ́ọ̀nù fáwa mùsùlùmí lórílẹ̀‐èdè nàìjíríà jákèjádò rẹ̀ òǹkà tí wọ́n fi síta òun náà ni pé òní náà ni ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù ṣàbán twenty nine of ṣàbán fourteen forty four eléyìí ó ń túmọ̀ sí pé tí wọ́n bá rí oṣù rọmọdọ́nù ní alẹ́ tòní ajásí pé rọmọdọ́nù bẹ̀rẹ̀ ní pẹrẹwu lọ́la náà nìyẹn tí wọ́n bá ti wá rí làmájú ìkẹyìn nínú oṣù ṣàbán a ń sọ ilé yìí ní sísọ tí bó ṣe yẹ kó lùgbàgbọ́ òdodo ronú àti ń tó yẹ kó jáde ọkàn wa à ń sọ ilé yìí láti fi kó nǹkan kan kúrò lẹ́ni wa ilé yìí tó ti gbilẹ̀ táwọn èèyàn ti bá sáábà láwùjọ wa láyé lónìí ó náà ní máa mújọ kalẹ̀ di oṣù Ramadan naqulu hada كما قاله النبي صلى الله عليه وسلم في الحديث الذي رواه الإمام مسلم رضي الله تعالى عنه ẹgbọ́n tí a fọ́ àwà yìí sọ pà náà bí sọ sallallahu alaihi wa sallam. Abi Hurayrata radiyallahu anhu. Afọ́wà àgbà Abu Hurayra radiyallahu ta'ala anhu. Wọ́n ní. Anna nabiyya sallallahu alaihi wa sallam qala. Wọ́n ní ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sọ báyìí pé. Ṣùmù li ru'yatihi. Anábì ní ẹbẹ̀rẹ̀ rẹ̀ ní gbígbà nígbà yóò ń tẹ bá ti rí pósù rẹ̀ lé. wà á fún ti rò lè òyà tí hí. bákan náà ẹ túnú ààwẹ̀ ẹ ṣètúnú ààwẹ̀ ẹ kéde pé ọ̀la lọ́dún nígbà tẹ bá tún rí pé oṣù ṣàwálì náà lé. fa irungun miya aleikum fa akimilu la'adada. anadi wa sọ nínú hadith eléyìí pé fa irungun miya aleikum fa akimilu la'adada. ṣùgbọ́n tí wọ́n wá ṣẹlẹ̀ yìí pé kúrúkúrú ọ̀jẹ́ kẹrí oṣù lálẹ́ tòní. Tí kúrúkúrú ò bá jẹ́ kẹ láǹfààní àti rí kóṣù lé lálẹ́ òní. Eléyà lè ṣẹlẹ̀ ẹgbọ́n tánà bètè sọ. Fa'akúmílò lẹ́wọ́dá. Sallallahu alayhi wa sallam. Alayhi wa sallam. Ó ní kẹwàá kàwọn ká Ṣàbán ẹ kó pé ọgbọ̀n. Hadith eléyìí Imam Muslim ni wọ́n ṣe ẹgbàwá rẹ̀. Ìrìwáyà sí mi náà tún wà. كيشة إمام بخاري إمام مسلم عن عبد الله بن عمر رضي الله عنهما بكنا عبد الله بن عمر صحابي بابا صحابي لما رضي الله عنهما عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم wasallam. Ó ní dájúdájú ànábà Muhammad sallallahu alaihi wasallam. Zakara Ramadana faqala. Ànábì ó mẹ́nu dédé ọ̀rọ̀ oṣù Ramadan ń jẹ́ kan, ó ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́. Faqala. Ọ̀rọ̀ wá dédé ọ̀rọ̀ oṣù Ramadan, ànábì wa ní. La tasumu hatta tarahul hilal. Òyíṣọ́lá ní ṣe rúṣù yìí ti ṣe Ramadan yìí, ẹ gbọ́dọ̀ tí ì gbá o. Hatta tarahul hilal. Àfìgbàtẹ́ bá tó rí wípé oṣù lé. Wọ́n látún fẹ̀rù ooo. Ẹ̀ẹ̀dẹ̀ tún ìtí gbọ́dọ̀ stọ́ọ̀pù ààrẹ ní gbígbà tẹ́ bá ti ń gbà á lọ. Láàtàrọ̀ òhun àfìgbà tẹ bá torí pọ́ṣù náà lé. ọgbọ́mà lẹ́yìn kan mo fàkàdúró láhú. Ànábì wa sọ nígbà ìhàdísù yìí pé ọgbọ́mà alaykum. Fàkàdúró láhú. Tó wá ṣẹlẹ̀ pé kùrukùru ọ̀jẹ́ kẹrí pó lé ní bẹ̀rẹ̀. Fàkàdúró láhú. Ẹ̀ka pọ́gbọ̀n. Àwọn olùmọ̀ nínú ṣẹ́rẹ̀ ìhàdísù wọn ni kẹ́lìmọ̀ fàkàdúró láhú bí màánà ìjì àlóhu sálàtínà rẹ̀ ẹ̀rí fọ́rọ̀ sáànà bí sọ yìí níbi tí gbígbà rẹ̀ nínú oṣù Ramadan àti títúnu rẹ̀ ó ti dé ó dẹ̀ jẹ́ kí á mọ̀ wípé ó ṣeé ṣe tí ìlékèṣù ta fẹ́ rí kó já tètè kúrúkúrú ò jẹ́ ká láǹfààní àti rí tírú rẹ̀ bá wáyé ẹ̀jẹ̀ gbà fọlọ́run ká ṣe sùúrù eléyàn túmọ̀ sí wípé ẹ̀yàn bàyá mi mùsùlùmí jákèjádò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa káàkiri àgbáláyé ẹ jẹ́ ká nípalẹ̀ mọ́ títí oṣù Ramadan ó lè lé lálẹ́ tòní tí ń ṣe yamul arbi'ai ọjọ́ Wednesday tòní tílẹ̀ rẹ̀ bá ṣú tókùnkùn bá kùn lẹ́yìn salatul Maghrib láti láǹfààní àti bẹ̀rẹ̀ sí wo dúrúfú wa káàkiri lórílẹ̀-èdè wa ní Nàìjíríà ń bí àti gbogbo òmí tí wọ́n fi ní ìka mọ́kànlélọ́gbọ̀n tá a bá ti rí wípé oṣù náà lé tó lórí wa tó bá ti kéde ààrẹ bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ ọlọ́ọ̀la ti ṣe yàmùlẹ̀ kọ̀míìsì nìyẹn o ọjọ́ tọ́ọ̀dẹ̀ ọ̀la ṣùgbọ́n tí olórí wa ti ṣe sultan tí èrò bá kan dandan wọn tàwa náà dẹ̀ láǹfààní àti rí oṣù náà bí tàwa náà bá wà ìtumọ̀ eléyìí náà ni wípé kakoraró kágbà pé ọ̀la kò lè jẹ́ ọjọ́ àkọ́kọ́ ẹgbọ́n mi yí ẹtún gbọ́n bẹ̀rẹ̀ kó máa dàrú tọ́lá yìí tọ́ oṣù ní alẹ́ tòní ọ̀la jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù Ramadan ṣùgbọ́n tí wọ́n bá rí ọ̀la máa jẹ́ yawmu shaq ní hadith àti àfọwọ́ àgbà Ammar ibn Yasir ilé tó ṣàlàyé rẹ̀ nínú hadith tí àfọwọ́ alimami Tirmidhi tí wọ́n ṣe gbàwá rẹ̀ fọwọ́ yìí sọ́ndẹ̀ ìpè ànábì sallallahu alaihi wasallam. صام اليوم الذي يشك فيه الناس ó ní Ammar ibn Yasir ní ẹnikẹ́ni yóò tó bá lọ gba àwẹ̀. al-yawma alladhi yashukku fihi an-nas. lọ́jọ́ tí àwọn èèyàn ń dáàtò pé ṣọ́jọ́ àkọ́kọ́ ni nínú Ramadan ni àbọ́jọ́ gbẹ̀yìn nínú Sha'ban. máa ń sọ ọmọ rẹ̀. a máa pe ọjọ́ náà ní yamu shak ó ní ẹnikẹ́ni tó bá gbà rẹ̀ ń jọ náà. faqad asa Abul Qasim àfọwà ah, yìí ni sọ̀hábí ni radiyallahu anhu kólẹ́ni náà ti ṣe kólẹ́ni yẹn ti ṣe Abul Qasim tani jẹ́ Abul Qasim anabi sallallahu alayhi wa sallam ìtumọ̀ rẹ̀ ní kẹ́ni tó bá òun wá ní àníjọ́ àkọ́kọ́ àwẹ̀ Ramadan tó ń kò lọ́la. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ lóòótọ́. Wọ́n sọ abẹ́lẹ̀ kọ́ yapa ànájẹ́ ìdẹ̀mọ̀ tí mo kọ́ níyàn ṣe ànábì ó ti ṣe ọlọ́run. A fi wa lẹ́kọ̀ọ́ àwa Mùsùlùmí, ètò wà ní ẹ̀sìn wa àwa ni ká tẹ̀lé. Ká má fi fẹ́ ẹnu àbágídí ọkàn. Àbí gbéraga àbí gírímánkáì. Àbí bẹ́ẹ̀ mi ṣe fẹ́ ṣe àwọn náà dẹ̀ máa rí kóṣù rọmọdọ́nù pàápàá ó ń yípo káàkiri lọ́dọọdún ni oṣù sàgbà lọ́dún tó kọjá nínú gbígbéra kàlẹ́ndà kọ́ ló bọ́ sí lọ́dún yìí kíyàn wá lóun fẹ́ ṣagídí pé ó dáta bó tẹ̀ ṣe ń yí kiri náà kò tẹ́hun lọ́rùn ẹ̀sìn já kúnkún mọ́ṣù kan nu gbígbéra kàlẹ́ndà ká máa fi gbà á pínyàn tún èèyàn là ń kánbára rẹ̀ lórí nìyẹn lọ́dọ̀ kó gba eléyìí tí a tún fẹ́ bẹ̀rẹ̀ kọ́lọ́n kó gba ní àbádà fún wa. ẹ jẹ́ fi payọ̀ ọlọ́run ọba bẹ̀rẹ̀ oṣù Ramadan. àkọ́kọ́ nínú payọ̀ ọlọ́run ọba yìí náà ni ká tẹ́tíléko lálẹ́ tòní láti máa retí ìkéde látẹni tí ó yẹ olórí àwọn mùsùlùmí lórílẹ̀‐èdè Nàìjíríà eléyẹn gangan ìpayọ̀ ọlọ́run ọba ni ìtẹ̀láṣẹ ọlọ́run ni ìtẹ̀lélànà anábì sallallahu alaihi ni ká má sọ pé bá kí wọ́n dẹ̀ gùn lépẹ́ nìkan ti kéde rẹ̀ kalẹ̀ ẹjẹ́ gbọ́ kábàá mọ ń tà ń pè ní péyàn ń ṣe Islam ń ń pè ní péyàn ń ṣe Islam òun ni ká tọ̀ ọ́ ká tọ̀ ọ́ báwọn ẹni eré tàná ṣe tọ̀ ọ́ ìta àgbàlagbà náà ni ká ṣe bí wọ́n ṣe ń ṣe kó ba lè rí bó ti máa ń rí àwọn tọ́lọ̀ wọn bá lòun yọ́nú sí wọn báwo ni wọ́n ṣe ṣe àwọn sàhábà ما أنا لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا eléyìí ń jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tó tún sọ fún ẹni náà Qur'an. wàmá tánà lil mu'minin. ó ní kò tọ́ òun Límú omi ní. Bẹ́ni tó jẹ́ olùgbàgbọ́ òdodo lọ́kùnrin. Wọ́lá mọ́mìnà tí. Àbẹni tó lò ń gbọ́ ń gbọ́ lódodo lóbìnrin. Ìbá qadallahu wa rasuluhu amra. Ní gbogbo ìgbà yóò tọ́lọ́run bá bá ti pàṣẹ pé báyìí ló ń ṣe fẹ́ kọ́rọ̀ rí. Àyìnyàkúnà lámúmúlẹ̀ sí àtúnmí ní àmúrí ni ó. Àbójíṣẹ́ Ọlọ́run ló pàṣẹ pé báyìí ni kọ́rọ̀ ṣe rí nínú ẹ̀sìn. Àyìnyàkúnà lámúmúlẹ̀ sí àtúnmí ní àmúrí ni ó wọ́n ní kò tọ́ fẹ́nikẹ́ni ọlọ́run ló ń sọ o wọ́n ní kò tọ́ fẹ́nikẹ́ni kóhun tán lóhun tó ní nǹkan àmì tó ń fẹ́ ṣẹ̀ṣà rẹ̀ kó máa rò pé kan ló bá mu. wọ́n yá sí yóò tó ń bá wá yapa òjíṣẹ́ ọlọ́run àbó yapa ọlọ́run ọba rẹ̀. Ọ̀kọ́dé bàlábàlá lámùdínà tọ́lọ̀ fi parí àyà yìí tó ní agbára ní. àkọ́dé dọ́là dọ́là alàmọ̀bínà. ọlọ́run ní gbogbo ẹni tó bá ti yapọ̀ wọn ọlọ́run. dọ́là. àbọ̀ yapọ̀ jíṣẹ́. dọ́là. ó ní rẹ ní bẹ́ẹ̀ ti nù. dọ́là alàmọ̀bínà. a ó nánú tó fojú hàn ní kí n ṣe àbúrò. àkọ́dé dọ́là dọ́là alàmọ̀bínà àbẹ̀ ọlọ́run kó má jẹ́ sọnù ká tó sọnù. àmín. a náà tún máa kíra wa kó palẹ̀ mọ́ àwọn ń bẹ ọlọ́run fún olùgbọ̀wé ètò yìí kọlọ̀kúbọ̀ túbọ̀ ṣàlékún dáadáa rẹ̀ fún wọn. àmín. bí wọ́n ti ń ṣeré lọ́dọọdún àìní lè ṣe mọ́ máa fi ṣàdánwò fún wọn. àmín. bákan náà yìí tó tún wá pàtàkì ta gbọ́dọ̀ rán wa létí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa tòní tá a fi ń palẹ̀ mọ́kàlẹ̀ di oṣù Ramadan òun náà ni wípé ààrẹ gbígbà ìjọsìn lágbóògì ni látọ̀dọ̀ ọlọ́run ọba ò kì í ṣeré kì í ṣayẹ́wàá ò ẹ̀ẹ́dẹ̀ rí yàtọ̀ tó ń bẹ láàrin àwẹ̀ tọ́lọ̀ ń pa wa mùsùlùmí láti ẹ̀pẹ́ ká gbà yìí ẹ̀rí pé kì í ṣe tó fẹ́ni tó bá wù ú sára túláàsì ni lórí gbogbo olùgbàgbọ́ òdodo tó bá já sí pé olùgbàgbọ́ òdodo ní ẹ lóòótọ́ àyàfi tí kan nínú àwọn màwáàníà tó bá ṣẹlẹ̀ sí ẹ̀ màwáàníà mìíràn màwáàníà ọ̀kan lára tí kì í jẹ́ kéèyàn láǹfààní àti lè gbà rẹ̀ tí irú rẹ̀ bá rọ́ lùrú èèyàn bẹ́ẹ̀ yálà bí ogbó ni àbí ń tá ń pèrè àlejò olóṣooṣù tí ń ṣe menstruation ni àbí àlejò tó ń débà obìnrin nígbà tó bá bímọ tán àbí àárẹ̀ ọlọ́jọ́ pípẹ́ láwọn àárẹ̀ tó ní agbára tí ò lè jẹ́ kó láǹfààní àti gba rẹ̀ àbí ní àjò lẹ́yìn irú àwọn eléwọ̀n ìta kàkalẹ̀ yìí kò sí excuse kankan fẹ́ni tó jẹ́ mùsùlùmí

ó ní òun sọ di dandan ìtumọ̀ kúsìlẹ̀ bí máa ná fúrìdọ̀ ọ̀nà yẹn ni ó ní túmọ̀ rẹ̀ sọ̀rọ̀ wá ká sọ fún àwọn ará wa kí bá lè sọ fún àwọn ọmọ rẹ̀ kí àwọn náà sọ fún àwọn ọmọ rẹ̀ ẹ bára yín sọ̀rọ̀ ẹ tó gbogbo ẹbí gbogbo júlùmọ̀ ẹ máa gbéra yín láti gbà nínú oṣù Ramadan ara yẹn ni ọ ọ̀rọ̀ pé mo ti da márùn-ún ti rẹ̀ mí mo fẹ́ sinmi ah wọ́n á sinmi nínú oṣù Ramadan nù àkàwé rẹ̀ dà gẹ́gẹ́ bí kéèyàn lòun kírun mo ti gbogbo mo gbìyànjú mo kí sókè àwọn tí wọ́n máa ń fàṣùbà àbọ́jú àwọn bàbá ti máa ń wí rárá o téèyàn bá fẹ́ ṣí ìsìláàmù kó ṣe kó yanjú ẹ̀ṣẹ́ rẹ̀ àwọn wọn ní káfà kan jápá kan sí ìsìláàmù rú yẹn kọ́ lọ́wọ́n bá ń béèrè ẹ̀jẹ̀ agbára rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ Òpó kan ni nínú òpó ẹ̀sùn Islam. Bùnìyàní Ìsìláàmù aláàkọ́mùsí. Nígbà tí afọ́wà àgbà Jibrilu alayhi salatu wa salam wá ṣe béèrè lọ́wọ́ anábìnjá kan, ó wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa ìtànpè ní àwọn tó ní ṣe nínú tó béèrè nínú béèrè ọjọ́ náà ni pé àbèrè ah, ni anil islam. àkùnbìnrin ni anil islam. wọ́n ní ìrẹ̀jì muhammad fún mi ní ìròyìn nípa ń tàn pè ní islam. anil islam faqala. ẹgbọ́n ń rẹ̀ bí fi dá lóhùn jẹ́ náà. an tu'mina billahi tàà pẹ̀ ní Islam náà ni pé. Tó ń ṣí àdá la ilaha illallah. Kò bà pé kò sọba kan tó yẹ ká máa jọ́sìn fún lòdòdó àfọlọ́run. Wa anna Muhammadan Rasulullah. Àti ká àdébí sọlọ́bà sọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ni ó nìkan dẹ̀ kọ́ òjíṣẹ́ ti síwájú máa kírun Ah. Ìran kíkí òpó kejì ni tó gbé ìsìláàmù dúró, Mùsùlùmí àfikún kírun. Wọ́n tún ti àzàkà. Bákan náà, ìtótú tẹ̀lé náà ni mímá yọ zàkà ẹlẹ́ẹ̀kẹrin. wà á tẹ́sù ma Ramadan. bí a bá jẹ́ mùsùlùmí àti kó gbààwẹ̀ Ramadan. wà á tẹ́sù ma Ramadan. òun náà ló dẹ̀ kún ọlẹ́kùn gbọ̀ngbọ̀ngbọ̀n tá à ń retí rẹ̀ yìí kíkà ń ṣe oṣù arẹwà oṣù ariwo oṣù ìrégbè rárá o oṣù kan ni tó gbèjọsìn gbòógì dání ẹlẹ́ tó parí rẹ̀ náà ni wata hujjal bẹ̀ kó lẹ́ tó lọ sí ṣe hajj òpó ẹ̀sùn islam nìyẹn islam ló kù tó gbé dání tá a gbọ́dọ̀ fi kan ṣeré a gbọ́dọ̀ kọ̀ndẹ́mù kan fún kan a dẹ̀ gbọ́dọ̀ mú kan nínú rẹ̀ káwá fọ́ dẹ́ngẹrẹ mú bákan ń bẹ̀ wá kájọ ká mójútó ààrẹ wa. máa من صام رمضان إيمانا واحتسابا ẹnikẹ́ni yóò tó bá lè gba rẹ Ramadan bá nábi ṣe ń sọ fún wa yìí. ìmọ̀ náà wà hàndì sábà. torí ẹja tàníyàn wa ṣe bí Ramadan ṣe wọlé yìí. máa ń sọ máa ọmọ bọ́. ẹja pìtì ẹ máa gbé wa kalẹ̀ fún àti gbà rẹ̀. máa ń sọ máa ọmọ bọ́. ká ní good intention láti gbà á. máa ń sọ máa ọmọ bọ́ nà. torí àdé tó ta fẹ́ kàyà nábi sọlọ sọlọ sọ yìí pé. máa ń sọ máa ọmọ bọ́ nà. ó ní ẹnikẹ́ni yóò tó Ramadan. ìmọ̀ náà wàhátísábà. ó gbà á ní gbígbà àtẹni tó gbọ́ lọ́wọ́n gbọ́ lódodo tó nígbàgbọ́ nínú tó gbà. bákan náà wàhátísábà. tó tún wá ń gbà lẹ́ni tí ń ro kan pòun fẹ́ gba ládá látara àjẹsùn tó ń. mo fi gbogbo ń tẹ́rù náà ti ṣe sẹ́yìn lẹ́ṣẹ̀ ọlọ́run àforí rẹ̀ yìí torí ìdí èyí ẹ jẹ́ ká gba àwẹ̀ rọ̀mọ̀dọ́nù pẹ̀lú ìmánì ẹ dẹ̀ jẹ́ ká gbà ní gbígbà pa àfẹ́ gbà ládàá ká má gbà nígbà pé dáàdì ṣe rí pé mo gbà á ká má gbà nígbà pé díẹ̀ ṣe rí pé mo gbà rẹ̀ ó rí pé mo gbà gan ó ṣáì gan kí ló máa fún mi ná kó má já níyàn tá a fẹ́ fi gbà rẹ̀ nìyẹn o kó má já níyàn pé ọ̀rẹ́ ṣe rí pé mi náà gbà rẹ̀ gan lọ́dún yìí bàdá mi báwo ni ṣe rí ni màá láti jẹ sàhúrì wa ní jíjẹ ọwọ́ ọ̀gbẹ̀yìn tẹ́lẹ̀ nù àwọn ọ̀rọ̀ kan pé ká gbọ́ ànásímẹ́ǹtì sultan tá a fi máa mọjọ́ wò làwẹ́ bẹ̀rẹ̀ àwa ò kéde àfi ká dó tí olórí wa bá sọ bá a ṣe sọ fún wa tó bá ti kéde pé àwẹ̀ bẹ̀rẹ̀ èdè tó kù tó tẹ̀lé náà ni ká bẹ̀rẹ̀ ti sọ fún wa pé nígbà wo ló yẹ ká jẹ sàhórì bíi ṣùgbọ́n kì í ṣe é mà ó ṣeé ṣe tí wọ́n bá lọ kéde rẹ̀ nírú alẹ́ tòní kẹfìn ní nípalẹ̀mọ́ ipe nígbà wo yẹ ká jẹ sàhórì bíi àsìkò olú yẹ ká fi jẹ́ torí àti ń jẹ sàhórì lóru jíjẹ sàhórì wa ní ìsìn pẹ̀lú ojú ọjọ́ tá ń lò lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká máa gbìyànjú ká parí jíjẹ sàhórì wa ká máa parí rẹ̀ sí aago márùn-ún ó kọjá bí ogún ìṣẹ́jú nǹkan máa fi léèyàn fi parí sàhórì wa sí tó bá tiẹ̀ wá bùkátà kó fẹ́ lékún díẹ̀ sí àbó fẹ́ wá sẹ́yìn díẹ̀ sí a ti yọra wa kúrò nínú pé kẹ́lòmíì lọ jẹ sàhórì dìgbà sálífàdà rẹ̀ fi yọ eléyìí ẹ̀dínmú bá ṣe sọ yìí kọlọ̀n kó jọ kó gba náà ìbádà fún wa. àtàrọ má bọ̀ọ̀nù má sọ̀rọ̀ àtúnlẹ̀ ìbáàdì. à ń kásẹ̀ eléyìí ilẹ̀ lónìí pẹ̀lú. àtàrà máa bá nù màṣírọ́ àtúnlẹ̀ ìbáàdì. ramadan ní máa kanlẹ̀kùn gbọ̀n ó wọlé tọ̀ wá. màṣírọ́ àtúnlẹ̀ ìbáàdì. tó yẹ pé tó bá ti dé bá ẹrú inú ẹrú máa ń dùn ni. màṣírọ́ àtúnlẹ̀ ìbáàdì. nítorí pé ọgbà oko kan ni tí olùgbàgbọ́ òdodo máa fi ń gbin oríṣiríṣi irúgbìn. lè dápò hírí lípolú bí nìna lè fàṣáàdì. èèyàn kàlùkùránì èèyàn gbààwẹ̀ èèyàn kírun èèyàn àtúlé ìbáàdì ìpín. olórí ilé àṣìtọ́ rẹ̀ àánú nínú rọ̀mọ́dọ́ ẹlòmíì ti ní owó kan kódà ẹlòmíì dìídì fún àjọ ni pé mo fẹ́ bọ́ aláàrẹ̀ gan lọ́dún yìí. àtàrọ̀ ọmọ bọ́ọ̀nù. ìkan náà ni ẹrú ọlọ́run ọba yìí bàbá wa dáadáa yìí Shamsuddin Sheikh

ẹ̀rí bó ṣe lọ kéèyàn jẹ́ àyàkuyà tó tẹ́lẹ̀ tó rọ̀mọ́dọ́nù bá dé òun náà máa pera rẹ̀ padà tẹ́ májẹ̀ ń dájú máṣẹ̀ ìkà. lítẹ́tù hìrì kòlò bí mínà alfàzádì. jẹ́rẹ̀ júlẹ̀. lítẹ́tù hìrì kòlò bí mínà alfàzádì. àwọn náà ni jẹ́ ńláwọ́. lítẹ́tù hìrì kòlò bí mínà alfàzádì. ìkà tó ń fi ara ní àwọn èèyàn ń tìtorí owó oníṣìwẹ̀sì mínà tó náà rọ opportunity cashless policy tó wá fara ní àwọn èèyàn. ó ní àrò pé a máa bọ́ sínú oṣù alákọ̀ọ́lẹ̀. lítẹ́tù hìrì kòlò bí sísítẹ̀mù àwùjọ ní láyé. Fa adé ṣokún kọ̀ hókọ̀ láwọn wà sí ilẹ̀. A tẹ̀síwájú lọ́la, gbogbo tó ní ṣe pẹ̀lú ìwọ Ramadan ẹja pè fún. Káde máa wá retí nta fẹ́ gbà ń bẹ̀ ní dáadáa látọ̀dọ̀ Ọlọ́run. A ń bẹ Ọlọ́run ọba ìta tún gbọ́ lónìí tí ń ṣe ìbẹ̀rẹ̀ fún ìpalẹ̀ mọ́kalẹ̀ bí oṣù Ramadan tọdún yìí kọ́lá ọmọ ṣe ń balẹ̀jọ fata sọ́ọ̀tà àwọn ìjà àgbọ̀ tó sànà kọ́lá أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àdé olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five.